الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن والاه إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته ومما قاله صاحب المؤلف العقيدة العقيدة الطحاوية قوله وأنه خاتم الأنبياء قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولكن رسول الله وخاتم النبيين adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó tún jí wa ní àárọ̀ yìí asọ́lá àti àṣẹ kọ́lọ́mọ́sá ìgbà alẹ́sìn fẹ́ ní kọ̀ọ̀kan wa ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa nínú àwọn àdìọ́kàn àkídà àwọn ìgbàgbọ́ tí mùsùlùmí gbọ́dọ̀ ní òun náà ni kéèyàn gbà pé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam òun ni òpin gbogbo àwọn anábì ọlọ́run àwọn anábì ọlọ́run ọba wọ́n pọ̀ rẹpẹtẹ al-anbiya wa rusul anábì Adam alayhi salatu wa salam anábì ọlọ́run ọba ni anabi nuh alayhi salatu wa salam anabi ọlọ́run ọba ni anabi ibrahim anabi wa ismail anabi wa ishaq anabi wa yaqub àtàwọn ọmọ wọn anabi wa musa anabi wa isa anabi wa dahud anabi wa sulaiman àwọn anabi pọ̀ tí ọlọ́run bá rán wọn sílé ayé ìgbàgbọ́ tí a gbọ́dọ̀ ní lábala àwọn òjíṣẹ́ ọlọ́run òun náà ní ká gbà pé anabi muhammad sallallahu alaihi wa sallam òun ni ànábì gbẹ̀yìn tí ò sí ànábì míì lẹ́yìn ẹ̀ mọ́ kò sì ní sí ànábì míì mọ́ tí ayé òfin ṣe kínní tí ayé òfin parẹ́ ẹni bá ti ṣàìgbàgbọ́ eléyìí tó bá ti ṣe àìgbàgbọ́ sí tó lọ́wọ́ gbà wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun ni òpin àwọn ànábì ọlọ́run àbí ó tún sọ fún wa wípé ànábì míì tún wà lẹ́yìn anabuwa muhammad lẹ́yìn bàtà anabu muhammad lọ sallallahu alaihi wasallam anabi mi tún wà ọgbà bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀dá ọlọ́run onítọ̀hún fakọ̀dé káfara ìjìmáà ó ti kúrò nínú ẹ̀sìn islam wa asbaha káfíra ó ti di kẹfìrí lábẹ́ ẹ̀sìn ọlọ́run ọba wa anabuwa muhammad sallallahu alaihi ọlọ́wọ́n bá Allah ó fi ṣe ìgbẹ̀yìn fún gbogbo àwọn anábìyà ọlọ́run ọlọ́run sì sọ nínú al-Qur'an suratul azab aya forty ọlọ́wọ́n bá ní walakin rasulallah ọlọ́wọ́n bá ní anábìyà muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní wa khataman nabiyyin òun ni ìgbẹ̀yìn gbogbo àwọn anábì wa khataman nabiyyin òun náà ni ìgbẹ̀yìn gbogbo àwọn anábì anabiwa muhammad sallallahu alaihi wasallam anabi ni masali wa masalu anbiya ka masali qas usna bunyanuhu wa turk minuhu mawdi'a mawdi'u labina anabi ni àpèjúwe mi muhammad sallallahu alaihi wasallam àtàwọn anabi tí wọ́n ṣíwájú mi adà gẹ́gẹ́ bí odidi ilé ńlá kan àbí ká ní ààfin ńlá kan tí wọ́n kọ́ wọ́n kọ́ ọdà púpọ̀ ọwọ́ kù ààyè kékeré kan tí lábínà tí kò sí ń bẹ̀ nígbà tí wọ́n kọ́lé tí ilé yẹn pọ̀ ilé yẹn tóbi ọwọ́ kú bí ojú ho lábínà ìjọba lábínà òun náà ni nǹkan tá a lè fi wé bí block bọ̀dọ̀ lágbè lásìkò títí wọn àwọn náà ní àwọn òkúta tí wọ́n máa ń mọ àbí tí wọ́n máa ń cut tó jẹ́ pé wọ́n tò wọ́n tò wọ́n wà sọ́kẹ̀ lẹ́gbẹ̀gbẹ̀ níta lè fi wí lásìkò tí wọ́n ń bèrè náà níbi block wọ́n kọ́ odidi ilé ńlá ilé yẹn dá àwárí ihò kan bẹ̀ tó ṣe déédéé block tó jẹ́ pé kò jẹ́ kí ilé náà parí anabi wa muhammad sallallahu alaihi wa sallam fatafa bihi nuzaru yata'ajjabuna min husni bina'ihi anabi ni gbogbo àwọn èèyàn tí wọ́n bá ń kọjá tí wọ́n ń wo ilé náà wọ́n máa ń ṣe ìmọ̀ ilà mọ́ọ̀dì àti kàlábìnà bí ìbá jẹ́ pé ààyè kékeré tó yọ̀ọ́lẹ̀ tí wọ́n fi lábìnà sí ààyè tó yọ̀ọ́lẹ̀ yẹn òun nìkan lọ́fẹ́ ló kù tó bá ti fi lè fìyẹn náà sí e, eléyìí máa pé pérépéré wàlá ya ìbúna síwáha gbogbo àwọn tí wọ́n ń wò wọ́n gbà pé gbogbo ilé yẹn ló dáa àmọ́ ẹnu ihò ẹnu ààyè tí lábínà kan búlọ́ọ̀kì kan tí kò sí mbẹ̀ yẹn nìkan náà ni yóò fẹ́ jẹ́ bí ààyè fún fakuntu ana sadaditu mọ́ọ̀dé àtìlíkà lábínà anamílẹ̀ èmi muhammad sallallahu alayhi wa sallam èmi ni lábínà ẹ̀yọ̀ kan tó kù yẹn èmi muhammad sallallahu alayhi wa sallam khutima biyal bunyan èmi ni wọ́n fi parí ilé ìtumọ̀ ẹni pé gbogbo àwọn ànábì ọlọ́run pátá wọ́n dà gẹ́gẹ́ bí ilé ńlá kan tó wá ṣẹ́kù ààyè kan tó dẹ́ pé ààyè yẹn ní ó jẹ́ kí ilé yẹn complete ànábì lèmi ní lábìnà yẹn wa khutima bíyà rúṣùl wa bíyà rúṣùl ànábì lèmi ní wọ́n fi parí gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run èmi ní gbẹ̀yìn gbogbo wọn. هذا رجاء في الصحيحين الإمام البخاري ومسلم al-bukhari wa muslim eléyìí jẹ́ oyè wa àti rí aya suratul ahzab aya kínní aya forty a rí nínú hadith sahih al-bukhari wa muslim ife anabi wa muhammad sallallahu alaihi wa sallam ọ̀nà ni òpin àwọn anabi ọlọ́run kò sí anabi mi máa lẹ́yìn anabi wa muhammad sallallahu alaihi wa sallam táyé òfin parẹ́ anabi ni inna li asma anabi ni mo ní àwọn orúkọ tọ́pọ̀ tí ń jẹ́ ana muhammadun orúkọ mi ni Muhammad wa ana Ahmadu èmi àti ọmọ jẹ́ Ahmadu wa ana alimahi èmi àmà jẹ́ alimahi yamahu allah bi alkuf alimahi ni ẹni tí ọlọ́run ọba aláàfin pa kẹfìrí rẹ tó fi paná adébọrẹ wa ana alhashiru e, èmi náà sì ni ẹni kọ́kọ́ dìde alẹ́ tí yóò ṣàrùn náà sọ àlàkọ́dá mọ́ni alákọ̀dàmá yìí èmi ní kọ́ dìde gbogbo àwọn òkú tó kù náà àwọn náà máa dìde lẹ́yìn ìgbà tí wọ́n ti dìde ana al-hashir wa ana al-aqibu èmi ní al-aqib anabi ní orúkọ mi ní al-aqib wa al-aqibu alladhi laysa ba'dahu nabi anabi ní tí pè ní al-aqib ni òun náà ni ẹni tó gbẹ̀yìn tó jẹ́ pé kò sí ànábì mi lẹ́yìn rẹ̀ mọ́ sallallahu alayhi wa sallam òfin sahih muslim nínú àdísì ìmáàmù wa muslim wọ́n lànà bí sọ pé wà iná sayakunu min ummati kadhabun salasun ànábì ní àwọn òpùrọ̀ ńlá kan wọ́n padà dìde nígbẹ̀yìn ayé ọgbọ̀n ni wọ́n tí wọ́n máa pa irọ́ fáyé kadhabun kulluhum yaz'umu annahu nabi gbogbo wọn ni wọ́n máa rò ipe ànábì làwọn ipe wọ́n rán wọn wọn ni khatimun nabiyyin èmi ni mo parí gbogbo àwọn ànábì ọlọ́run lánàbí yabaadi kò sí ànábì mi má ní ẹ̀yìn mi sallallahu alayhi wa sallam àdéhì yàrá àkídàtú asọ́fìyà ànàkíyà àkídàtú rasulillah sallallahu alayhi wa sallam wal muslimin eléyìí ni ìgbàgbọ́ fún gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo tó bá gbà pé ọlọ́run ọba àlá ah, ọ̀pọ̀ àwọn láṣẹ kó wọn gbàgbọ́ nínú àwọn tó yẹn gbọ́dọ̀ gbàgbọ́ òun náà ní ká gbà pé anábọ̀wá Muhammad òun náà ní last prophet kò sí òjíṣẹ́ míì lẹ́yìn anábọ̀wá Muhammad ẹni bá ti wá gbàgbọ́ nínú ẹ̀mí ẹ̀ wípé ẹnìkan tún wà lẹ́yìn anábì tí ọlọ́run bá ń tún ránṣẹ́ àbí tọ́ ránṣẹ́ gbogbo ayé àbí títún gba wáhàyè títún gba ọ̀rọ̀ àbẹ́sìn lójú oorun àbí lójú ayé àbí wọ́n tún rán Jibril sí i tí wọ́n máa wá jẹ́ ànábì lẹ́yìn ìgbà tá nẹ́bọ̀ Muhammad ti lọ wọ́n lẹ́yìn tó bá ti gbà bẹ́ẹ̀ fakọ̀dé káfàrà ó ti kó nínú ẹ̀sìn wa kọ́ lọ́mọ́sà sọ wa ń bẹ̀ nínú àwọn tí wọ́n máa ń gbà pé àwọn òjíṣẹ́ tó kù òun náà làwọn Ahmadiyya àwọn ìjọ Ahmadiyya nínú àwọn ìgbàgbọ́ tí wọ́n fi ń jẹ́ Ahmadi tí fi ń jẹ́ Ahmadiyya rẹ̀ ti ń jẹ́ yẹn òun ni pé Ahmad Gulam Mirza eh, Ahmad Gulam ọ̀gá wọn ni ní India ń bẹ̀ wọ́n ní anabi ọlọ́ọ̀ni ẹ̀ẹ́dì tí wọ́n bá dákọ̀ rẹ̀ tí wọ́n máa ń sọ wọ́n ní aleyhi salam tàbá dákọ̀ àdẹ́bùwà Muhammad kí la máa ń sọ wọ́n ní aleyhi salam aleyhi salatu wa salam tí wọ́n dákọ̀ ọ̀gá tiwọn náà tó wà ní India yẹn kí ni wọ́n máa ń sọ aleyhi salam ẹ lè wo gbogbo tíra wọn àti gbogbo àwọn ìwọ̀n tí wọ́n kọ aleyhi salam lè bàbẹ̀ ẹ ló fi jẹ́ pé èèyàn gbọ́dọ̀ yajúlẹ̀ kó lè jọ èyí náà àwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n fi ń jẹ́ amadíyà náà ni pé wọ́n gbà pé ọ̀gá àwọn yẹn òun là nẹ́bí tọ́lá rán lẹ́yìn ìgbà tí Muhammad lọ sallallahu alayhi wa sallam wọ́n yìí sì kírun lẹ́yìn ẹlòmíì bọ́bá kírun yóò tún tún kan rẹ̀ kí bọ́bá kí lẹ́yìn yóò tún tún kí tó bá délé nídìí bẹ́ẹ̀ kẹ́nìkan kan ká mú gbàtàn jẹ pẹ̀lú wọn àwọn kan bẹ táwọn ṣèjọ àwọn kan ṣèjọ amadíyà ni wọ́n lè má ní irú àdìọ́kàn yìí àmọ́ kan lè kó mẹ́ táwọn náà bá padà wọnú ìpè ìtàfin jẹ́ amadíyà ni o wọ́n jẹ́ nìkan gbọ́ afawa, Mirza Gulam Ahmad òun ni òjíṣẹ́ tọ́lọ́run tó rán lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam abẹ́lẹ́ wọn nínú àná ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ́mọ́sá sọ níbi aburú bẹ́ẹ̀ àwọn Tìjàníyà ní tiwọn àwọn Sufiya àwọn yẹn wọ́n wọn náà làwọn ń ṣe ń tiwọn àwọn ní ànábì tí ó Tìjàní òun náà ànábì Muhammad ló yẹra padà ló di Ahmad Tìjàní. Ibrahim Kaola ló yẹra padà ló di Ahmad Tijani Ahmad Tijani náà lànàbí ànàbí náà ní abẹ́lẹ́ ọ̀kọ́lọ́ mọ́sá bá fi wọ́n mọ̀nà kọ́lọ́mọ bá aláàkọ́ bá sàlékún mọ̀nà àwọn àwọn náà kọ́lọ́mọ jẹ́ asọ́nù nínú àwọn gbàgbọ́ tá a gbọ́dọ̀ gbàgbọ́ pé ní pé lánàbí yá bá dàrọ̀ sọ̀rọ̀ kò sáà nàbí mímọ́ lẹ́yìn ànàbí wa Muhammad sallallahu alaihi wa sallam bọ́tà ànàbí Isa ńkọ́ ànàbí Isa wà ní sánmà yọ padà wá nígbẹ̀yìn ayé tọ́ba dé nígbẹ̀yìn ayé òun náà tó papọ̀ mọ́ àlùmọ́ mùsùlùmí ni kò ní jà nábì máa ń gbà bọ́lá ń ṣe tọrọ tiẹ̀ nù ànábì Ìsá kò tí ì kú ó wà lókè sámà yóò bá dìgbẹ̀yìn ayé ànábì Muhammad sàtọ́lá ni yóò padà wá yóò sì máa pèpè sí ojú ọ̀nà la ilaha illallah àwọn bẹ̀rẹ̀ àwọn ọba nínú àánú rẹ̀ àlékún àgbóyè ẹ̀sìn wa kọ́lọ́ mọ́sá fún wa subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wa salaamu alaykum wa